sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé àti àwọn sàhábà ẹ̀ lónìí pẹ̀lú bí àsìkò ti ṣe lọ láti tètè tara sí tata tara sàṣà lọ síbi tí a dúró sí lánàá àwa ní ayẹlẹ kẹfà inshallah a gbèdé bi tí ọlọ́run bá subhanahu wa ta'ala fún wa nínú suratul baqara ọlọ́ba ní innal ladhina kafaru sawa'un alayhim. أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم قال إن الذين كفروا دل دعوتي كفري سواء عليهم ومن بكنا يشري بل أأنذرتهم أم لم تنذرهم bóyá wà nígbà Muhammad sallallahu alayhi wa sallam bóyá ó ṣí wọn létí ó kìlọ̀ fún wọn àbí ó jẹ́ ẹni tó ń kìlọ̀ fún wọn la yu'minun bóyá ó ṣe wáàsí fún wọn àbó ó ṣe wáàsí fún wọn bóyá ó kìlọ̀ fún wọn àbó ó kìlọ̀ fún wọn la yu'minun wọn ní gbàgbọ́ khatamallahu ala qulubihim ọlọ́ba ni wọ́n ti fi èdìdí di ọkàn wọn wa ala sam'ihim bákan náà òun ti fi ìdìdí òun ti fi dí ìgbọ́ràn wọn wa ala abasarihim gishawa bákan náà ní ojú wọn ojú ìrìnà wọn níbi ìrìnà wọn gishawa gàgá ti wà ń bẹ̀ walahum adhabun azim títí wọn náà ní ó sì máa jẹ ìyà tóbi níwájú ọlọ́run subhanahu wa ta'ala sheikh wa al-allama nasir muhammad abdulrahman ibn nasir as nígbà tí wọ́n ń tú àyà méjèèjì wọn ni yukhbiru ta'ala ọlọ́lọ́wọ́ bá ń fún wa nírò ana alladhina kafaru ayé ìtàsọ̀fù bi sifatil kufr àwọn tó jẹ́ pé ìròyìn kẹfìrí ń bẹ lára wọn àwọn tó ń jẹ́ kẹfìrí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ń sàlàyé fún wa wípé la yarda'uhum an uradi wala yanja fihim wa'an wípé kò sí nǹkan tó lè mú wọn kúrò lójú ọ̀nà tí wọ́n ń tọ̀ bákan náà kò sí wáàzí kankan tá nàbí sallallahu alaihi wasallam lè ṣe tó jẹ́ pé yóò jẹ́ kí ọkàn wọn gbẹ̀rẹ̀ rí tí ó jẹ́ kán sẹ́rí sójú ọ̀nà náà ọba tó pé innahum mustamirruna ala kufrihim tó pé àwọn kèfèrí mustamirruna ala kufrihim wọ́n máa wà lórí ìjẹ́ kèfèrí wọn fasawa'un alayhim wọn bákan náà ni ó ṣe rí lórí wọn a bóyá wà nàbí sallallahu alaihi wasallam bóyá anábì ṣe wáàsí fún wa bóyá ó ṣe wọn létí ọ̀rọ̀ ọlọ́run amlam tunzirhum tàbí ó tiẹ̀ ṣe wọn létí bákan náà ni òfin ìgbé sísí wọn létí àtàìsí wọn létí bákan náà ni ó ṣe rí la wọn ní gbàgbọ́ oníwà haqiqatul kufur pàápàá ti ń jẹ́ pé èèyàn ṣe kèfèrí sọ́lọ́hún ó wà ní juhud lima jaa bi ar ọ̀nà ni kéèyàn máa jiyàn táwọn anábì ọlọ́wọ́n ọba alayhi salatu wassalam ẹ̀ tí wọ́n mú wa téèyàn jiyàn tánà bí sallallahu alayhi wa sallam tó mú wa aw jahada ba'dahu tàbí yàn tiẹ̀ jiyàn apá kan níbẹ̀ kéṣù gbígbẹ̀ òun kófòrò kéèyàn ó ṣe kófòrò bilkulli gbogbo ń tánà bí mu wa òun gbàgbọ́ irú kófòrò eléyìí òun ni àwọn nasọ́rọ̀ àti àwọn yahudu ṣe nípa anábọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ba ni walamma jaahum kitaabun nígbà tí tírà dé látọ̀dọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́ba nabadha fariqun min alladhina utul kitaba kitaba Allahi wara'a dhuhurihim ọlọ́ni àwọn kan nínú àwọn alul kitab àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n ju tírà ọlọ́run ọba wọ́n ju sẹ́yìn wọn. ó túmọ̀ sí pé ń dáná gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam ní tó ń ṣàlàyé fún wọn gbogbo ẹ̀bí kòlíyà wọn làwọn gbà. eléyìí nínú ìran kófòrò kan nìyẹn kó jẹ́ pé èèyàn ṣe àìgbàgbọ́ sí gbogbo àyàtọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala nísìnyí tẹ́ bá káyà Qur'an fún nasọ́rọ́ fún christian yóò ní kò sùn tó kàn tẹ́ bá káyà Qur'an fún ẹni tó jẹ́ yahudi yóò ní kò sùn tó kàn bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ọlọ́ọ̀bà ń báwí. ilé sọ́ọ̀rù kufara wọ́n di kèfèrí li'annahum jahadu ma anzala subhanahu wa ta'ala ala muhammadin sallallahu alayhi wa sallam wọ́n di kèfèrí torí pé wọ́n jiyàn pé ntọ́nà ọba sọ kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam sísè alukur'an al-karim pé kò bá wọn wí. aw jahada ba'dahu tàbí díẹ̀ nínú ẹ̀ náà ti ẹ̀ ṣe kèfèrí pẹ̀lú nfa awulẹ̀ ilkufaaru àwọn kèfèrí wọ̀nyí la tufidu umu da'watu pípé wọn sójú ọ̀nà ọlọ́wọ́ subhanahu wa ta'ala kò lè ṣe wọn láǹfààní naam illa iqamata al-hujjati táyé abákànṣe wá sí fún wọn a kàn ń fún wọn lẹ́rìí láti establish evidence against wọn náà ni à ń ṣe ìkọ́mọ̀tò hujja a kàn ń fi rí ọ̀rọ̀ hàn wọ́n ni kò ń ṣe pé yóò ṣe wọ́n láǹfààní wọn ò fi tẹ̀lé. ó ní wàkà ànàfi àdà kọ́tàn ó dàbí ẹni pé ayàtọ̀ ọlọ́ọ̀bá sọ yìí kọ́tàn ọlọ́ọ̀bá ti gé e pé lè tọ́mọ ìrọ̀súlì àwọn kèfèrí wọn padà gba islam wa annaka la ta'sa alayhim ọlọ́ba yẹn sọ́bàá nàbíwá muhammad sallallahu alayhi wa sallam pé wọ́n muhammad la ta'sa alayhim má bàánú jẹ́ lórí wọn wala tadhhab nafsuka alayhim hasarat má wàá lẹ́ẹ̀mí rẹ̀ má dààmú má jẹ́ kí bàánújẹ́ má jẹ́ kó ba ọkàn rẹ̀ nítorí pé wọn títí wọn dáhùn thumma dhakara al-mawani'a al-mani'a lahum nínú ilé iman ọlọ́run á ṣàlàyé pé kí ló fà á tó fi jẹ́ pé àwọn kèfèrí wọn ò ní nígbàgbọ́ sí ní tánàbí sallallahu alaihi wasallam ń sọ ọlọ́run á ṣàlàyé inú ayẹlẹ kejì ọlọ́run ní khatama Allahu ala qulubihim wa ala sam'ihim al-Hafiz Ibn Kathir rahimahullahu ta'ala wọn ni al tam ìlú wà lórí ibi tá a kà yìí khatama Allahu àlẹ́wàkfù àtààmù ó ní wàkfù tá a bá ṣe mẹ́yẹ wàkfù tó àmù ni wàkfù tó pé ni ó ní torí pé ìdí tó fi yẹ tó fi jẹ́ wàkfù tààmù ó ní pé torí pé àlẹ́kọ́tìmù èdìdí ọkàn àti ìgbọ́rọ̀ ló bá lọ ọkàn àti gbọ́rọ̀ ló bá lọ tá a bá ti sọ bẹ́ẹ̀ yẹn tá a bá ti dúró bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ti pé kọ́tàmù Allahu ala kulubihim wa ala sam'ihim tá a bá dún bẹ́ẹ̀ wàkfù tààmù ni kìí ṣe wákìtù tó wà kọ́ọ̀sẹ̀ ó ní sẹ́kù ní àyètọ́ba àléyà ọlọ́ba subhanahu wa ta'ala ti fi ìdìdí ó ti fi di ọkàn wọn bìtọ́ọ̀bì yẹn pẹ̀lú ìdìdí kan tó jẹ́ pé láàyè dẹ̀kọ́lù ìmán ọlọ́run ti fẹ́yìn sí ọkàn wọn ìmánì ò lè wọbẹ̀ mọ́ wálé àyànfàlù fìyà ìmánì tẹ́ bá sì wọbẹ̀ ìmánì ò tiẹ̀ ní ráyè wọlé kò ní wúlò onífàlà yàrá òun mà yànfà òhún wálé àyàsùnmà òun mà yòfìdùhún àwọn kẹfìrí yìí wọn ní lákọkàn sí tí ó ṣe wọn láǹfààní bákan náà wọn ti ẹ̀ ní gbọ́ tẹ bá ń sọ̀rọ̀ ọlọ́run létí ẹni tó jẹ́ kẹfìrí kò ní gbà ilé la sọ wípé àwọn kẹfìrí ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala wọn ló máa máa fi wọn ìdìdí dí ọkàn wọn látara àwọn àfáàní ẹ̀kọ́ tá a lè kọ́ ń òun náà ni pé aljazao min jinsil amal aljazao min jinsil amal ẹ̀san téèyàn ó pàdé lọ́dọ̀ ọlọ́run bí sèèyàn bá ṣe rí bẹ́ẹ̀ náà lẹ̀san tọ́lọ́run sànyàn aljaza ul ihsan illa al ihsan téèyàn bá ṣe dáadáa ọlọ́run sànyàn lẹ́san dáadáa tó gbé ńtọ́lọ́ bá fi bẹ̀rẹ̀ ọlọ́ba ní innal ladhina kafaru sawa'un alayhim anzartahum am lam tunzirhum la yu'minun. ìgbà táwọn ibi ṣe wáàsí fún wọn àtìgbà tí ò ṣe wáàsí fún wọn wọ́n gbọ́rọ̀ ọlọ́run wọn ṣe mìíràn tí ò bá ṣe wá kọtí ọ̀gbìn yẹn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala wá fi àlékún wá fi fún wa ṣé ẹ wulẹ̀ fẹ́ gbọ́ tẹ́lẹ̀ tẹ́ ẹ bá ti gbọ́ kò ní ṣe láǹfààní ẹ̀mí wọn ọlọ́ọ̀bà fẹ́ kàn wá di ẹ̀mí wọn kúrò ń bẹ̀ ọlọ́ni wàhálà abẹ́sọ́ọ̀rì gìṣáwa bákan náà ní ojú orí náà wọn gìṣáwa gàgá ti wà ń bẹ̀ ṣé kò ní ayé gìṣáwọn wà gìtọ́ọ̀ gìṣáwà gẹ̀tọ́ nǹkan kan náà ní méjèèjì gàgá ti wà ń bẹ̀ wà àkínná tẹ̀mínáwá ẹni nàdọ̀rì lẹ́dí yànfàwọ̀ bákan náà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó ti fi gàgá tó yẹ pé yóò kọ̀ fún wọn láti máa wo ayé ọlọ́wọ́n ọba yóò kọ̀ fún wọn ẹgbẹ́ gbàdá tó rabbil alamin a sọ pé alaalamin ibnu Kathir rahimahullah wọn ni wọn mú alaalamin látara alaalam alàlámà ìtumọ̀ alàlámà náà sì ni àpẹẹrẹ ó túmọ̀ sí pé gbogbo nǹkan tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala dá iná làpẹẹrẹ wà lára nǹkan yẹn tí ń tọ́ka sí pọ̀kan sọlọ́lọ́ wa fi kulli shay'in lahu aya tadullu ala annahu wahid nísìnyí tó bá yẹ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti tó bá ti ń bímọ táwọn èèyàn ti ń wá sáyé before ayé sáà aleyhi salatu wa salam bóun ní sáwọ́sì wá jẹ́ kan nínú ọlọ́run mẹ́ta ti ń ó túmọ̀ sí pé kó tó di pé òun kún ọlọ́run yẹn bóò láyé ṣe ń lọ síwájú gbà lọ́sẹ̀ pé ní tó yẹ kó ṣe wọ́n láǹfààní tó yẹ kán ronú sí wọn àní ronú sí torí pé èdìdí yẹn ti di ọkàn wọn ó ní akínàtì tẹ̀mínáwó anínádọ́rì lẹ́rìí yànfọ́n ẹ̀mí wọn ti wà nínú dè ó tún wà nínú sẹ́kẹsẹkẹ tó jẹ́ pé sẹ́kẹsẹkẹ yóò kọ̀fẹ́ mi wọn láti mọ àmọ́ tí ó ṣe wọ́n láǹfààní ó ní wà á dìhì turuku li ilmi wà li khayr qad suddat alayhim ó ní ojú ọ̀nà àmà ojú ọ̀nà dáadáa tí yóò tọ̀lé wájú ọlọ́run ọba ọlọ́run ọba ti dí gàgà rẹ̀ ó ti tilẹ̀kùn rẹ̀ mọ́ wọn fala matna fihim wọn ní ìran kan páwọn tiẹ̀ fẹ́ ṣe tọ́lọ́ wala khayr yurja indahum kò dẹ̀ sí dáadáa kankan tá a lè máa retí látọ̀dọ̀ wọn oníwà innama muni udhalik nítorí kọ́ lọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wọn wasaddat anuhum abuwabel wasaddat wasuddat anuhum abuwabel iman bisababi kufrihim èyí tó jẹ́ kọ́ lọ́wọ́ bá náà ó dín wọn lọ́kàn àwọn náà ò prepare láti dọ̀tọ̀ lọ ọlọ́ọ̀bá náà wàá jẹ́ kojú tiwọn náà kò jẹ́ kí orí náà kò jẹ́ kẹ́mi wọn kó tiẹ̀ sí sí kò jẹ́ kí ọpọlọ wọn kò jẹ́ kí làákàyè wọn kò jẹ́ kó sí sí bẹ́ẹ̀ náà wọn ti fojú yẹn rí náà olùwà juhudihim wa mu'anadatihim ba'da ma tabayyana lahum al-haqq wọ́n jiyàn sọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n ń pè é nírọ́ wọ́n dẹ̀ ń ṣe ìgbéraga àti mọ́tòmọ́tò sọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tí àlámẹ̀rí tó ti clear sí wọn látinú ọ̀rọ̀ ọlọ́run láti ọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam kama qala ta'ala onígbẹ́bọ́lọ́ sọ fún wa inú suratu al-an'am ọlọ́ni wà nuqallibu af'idatahum wa absarahum ọlọ́ni àwọn ọlọ́run nuqallibu af'idatahum àyísódì àyísódì àyísódì ẹ̀mí àwọn kèfèrí wa absarahum à ń yí ẹ̀mí wọn àti ìrìnà wọn à ń yí sódì kama lam gẹ́bí ẹ̀ ń pé lam yu'minu bihi awwala marra gẹ́bí wọn ò ṣe nígbàgbọ́ sànàbí sallallahu alaihi nígbà àkọ́kọ́ ìgbàgbọ́ àkọ́kọ́ yẹn nígbà tó jẹ́ pé báàna bí bọ́lá ń ṣe ránṣẹ́ wọn wọ́n ta kò ó wọn ò gbàgbọ́ nígbà tí wọn ti gbàgbọ́ yẹn wọ́n ti dẹ́ṣẹ̀ àkọ́kọ́ wọ́n ti ṣèṣe àkọ́kọ́ ọlọ́run àfitẹ̀lé náà pé tẹ́ẹ̀ bá ní ìgbàgbọ́ níbi ìgbàgbọ́ ẹ̀sìn lórí eré wà tẹ́ẹ̀ bá ti gbàgbọ́ a jẹ́ pé ẹ̀mọ́jọ́ lórí ìbò káfíń kan di ọkàn yín kàdé tán ó ní wà áàdà ìkọ́ọ̀bùn ájìl ó ní bọ́lá òun sì jẹ́ kí wọ́n mọ òdodo yẹn ìyá yàjú yàjú tó lọ́n fẹ́ fi jẹ wọ́n nìyẹn fún mọ̀dẹ́kàrọ̀ ìkọ́ọ̀bùn ájìl ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹ̀sán wa mú ìyá ti ọjọ́ iwájú tíṣàl kìyàmà ọmọ wa mú wa àrẹ́gbẹ́ ìyá méjì níbẹ̀ fún kẹfìrí fún pé ó ta kọ̀rọ̀ ọlọ́run iqabun ajilun wa iqabun ajil takọ́kọ́ bilayin pẹ̀lú ayin iqabun ajil iqabun ajilun ẹlẹ́ẹ̀kejì bilamza iqabun ajilun iqabun ajil ni ìyá kíákíá yóò jẹ wọn ìkọ́ọ̀bù ajil òun náà ni ìyà ọjọ́ iwájú ti ṣe alkiyama ìyà títò sí òun náà ni pé ọ̀rọ̀ ọlọ́run kò ní ṣe wọn láǹfààní bí wọn bá àṣẹrí kan gbọ́ tó wọn bá àṣẹrí kí wọ́n ṣàlàyé fún wọn tó kò ní yé wọn. ṣùgbọ́n ìkọ́ọ̀bù ti alajil òun náà ni ìtọ́lọ̀ bá fi kalẹ̀ fún wọn lálkiyama nínú àwọn sọ pé walahum adhabun azim ọlọ́ba ní àwọn kèfèrí yìí tí wọ́n ní ìyà tó tóbi ní ọmọ jẹ́njọ́ bíi alkiyama sheikhu ni wàhùwà adhabu nar eléyìí náà nìyànà wà sọ́kìtì aljabar almustamiri da'im bẹ́ẹ̀ náà ni ìbínú ọlọ́run almustamiri da'im ìbínú tó yẹ pé yóò máa kọ́ntínú lórí kẹfìrí yóò sì máa lọ dórí ثم قال تعالى في وصف المنافقين قاتل اصبعين الحافظ ابن كثير رحمه الله تعالى نبعتي àwọn náà ń ṣe àlàyé lórí àyà yìí ẹgbẹ́ àyà méjèèjì ọlọ́ba subhanahu wa ta'ala fi sọ̀rọ̀ nípa àwọn kèfèrí òun náà ni ó fẹ́ pé àwọn kèfèrí nínú àyà yìí ọlọ́ba fi yé wa pé ẹni tó ń bá ti kọ orí ibú láti bẹ̀rẹ̀ kó n tó dáyé kò lè sọrí rẹ̀ ẹgbẹ́ àgbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú táà nígbàgbọ́ sí òun náà líle ìgbé òǹkàlùkù òun náà ló jẹ́ pé kótìbà ṣàkíyà ọ̀sàìdà fìl azal nípìnlẹ̀ láíláí kọ́lọ́n tó dá wa lọ́lọ́run ti dá ẹni tí ó sọ̀rí rẹ ẹni tí ó sọ̀rí ibù ló jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè gbìyànjú tó lórí kèfèrí nígbà tó jẹ́ pé nípìnlẹ̀ bọ́lọ́run bá ṣe ṣàgbékalẹ̀ àlámàrí ẹ̀ kò ní jẹ́ ẹni tí ó sọ̀rí rẹ bẹ́ẹ̀ ṣe rí kó bó ṣe rí kó súnmọ́ ìsìláàmù tó wàláì kò ní ṣe yọrọ ìlà àpéjúwe tó ń kọ́ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ nu hadith yẹn nu sahih Bukhari wọn lànà bí sọlá àlùsọ náà lọ bá nígbà tó kù sáta kókó ẹni ṣe dáadáa púpọ̀ sáà nàbí wa muhammed sọlá àlùsọ là nígbà tó kù sáta kókó anábì wa lọ bá anábì ni yà á ìrẹ ẹ̀gbọ́n bàbá mi ìrẹ ọkú mi kó la ilaha illallah sọ la ilaha illallah kalimatan uhajju laka biha indallah tó bá ti wí gbólóhùn yìí màá fi ṣe ẹ̀rí fún ọ níwájú ọlọ́run ìwọ kàwé gbólóhùn yẹn ẹ bá anábì sọlá àlùsọ là ẹ tó fún bó ṣe chíìpù tó kàwé gbólóhùn yẹn òkú ti fẹ́ kú kàn sọ kò kọlọ̀ ọ̀fà nífa wọn lè yàn méjì nínú àwọn kèfèrí Abu Jahal àti Abdullah ibn Abi Ubayy onáwà pẹ̀lú ẹ̀ àwọn méjì wá sọ pé àtẹrùgọ̀báni amílẹ̀tì Abdul ojú ọ̀nà tí Abdul ti ń tọ̀ tán baba ńlá wa ń tọ̀ so wàá fi ilẹ̀ ni wọn ni fàáda alẹ́ ìnàbí sallallahu alayhi wa sallam níta anabi wí anabi tuntun wí ya am kò la ilaha kalimatan uhajju laka biha inda Allah gbígbóná yìí kó lè bá a jẹ́ ẹ̀rí tí máa fi kalẹ̀ fọlọ́run níjọ́ gbé dàlùkì àmọ́ pé ámú mi bá a ṣe lọ́mọ àlùjẹ́nà wọ́n ní àwọn méjèèjì fàáda àwọn náà tún sọ tán sọ padà pé targabu an millati Abdul Muttalib sóòtù fi mílẹ̀ Abdul Muttalib kalẹ̀ ní wọ́n ní fakana akhiru ma qala innahu ala millati wọ́n sọ ànábì ẹwà anabi sallallahu alayhi wa alayhi wa sallam torí ẹ̀ lànàbi sallallahu alayhi wa sallam fi sọ anabi ni man batiya bihi amalu lam yusri bihi nasabu anabi ni iṣẹ́ ẹni tí iṣẹ́ bá fà sẹ́yìn láìlì kìyàmà iṣẹ́ tó ṣe iṣẹ́ ẹni ẹ̀yìn ni inú ìran tó ti jáde kò lè ṣe láǹfààní. eléyìí làwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onísúfì ni wọn ò fẹ́ gbà torí pé wọ́n sọ fún wa pé bàbá anabi wa muhammad sallallahu alayhi wa sallam yóò wọ̀ná ìyá anabi sallallahu alayhi wa sallam yóò wọ̀ná amú rẹ̀ abdulmutalib yóò wọná wọn nífẹ̀ẹ́ gbà tó pé sharaf ọlá tí ń bẹ lára anabi sallallahu alayhi wa sallam àti bí anabi yẹn náà fẹ́ pé ẹnìkan àwọn òkú yẹ ká anabi bíi tìjọba táyé náà pé tànàbí wa ibrahim kọ́ ọlọ́ni falamma tabayyana lahu annahu aduwwun lillah tabarra'a minhu anabi wa ibrahim ti kọ́kọ́ fẹ́ máa tọrọ àforíjì fún bàbá ẹ̀ tẹ́bá wọn suratul eh, suratul mumtahana kọ́ni Allah subhanahu wa ta'ala ọlọ́ba ní illa qawla Ibrahim li abihi la astaghfiranna lak wa ma amliku laka minallahi ọ̀nì nígbà táwọn bí wa Ibrahim jíṣẹ́ fún bàbá ẹ̀ títí títí títí wọn bàbá mi kí ló bá tó ń sún sà kí ló bá tó ń sún tí ò wúlò tí ò ṣe tó àpíl sí títí àánú tó máa náà pé àyín ah, tó ń ṣe yìí ó padà wọ́n náà ní tó bá kú lórí ẹ̀ ọlọ́run ilẹ̀ àkọọ́lẹ̀ Ibrahim tí o kò sànfàní fún abẹ́ ọ̀nà illa qawla Ibrahim li abihi la astaghfirunna lak. ó ní ọ̀dà tó bá rí báwọn tó bá kórè tó wà náà ni màá tọrọ àforíjì kọ́ lọ́n foríjì. ó wá tọ́ ó ní wa ma amliku laka minallahi shay'a. agbára mi ò ká nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ẹ wà wọn ànábì olóńgbọ́n ṣe máa ń plane ṣé ìwúlẹ̀ ń sọ fáwọn mi ṣe agbára mi ò ká nǹkan kan tí mo lè dágbà fún ọ lọ́dọ̀ náà rabbana alayka tawakkalna wa ilayka anabina wa ilayka so ìyàtọ̀ ń bẹ láàrin àwọn tí ń rìn lójú ọ̀nà tọlọ́hun àti àárín àwọn tí ń rìn lójú ọ̀nà ti ṣàìtàn ìgbà tó ń rìn lójú ọ̀nà tọlọ́hun òun ni sọ pé ẹ mọ̀ wọ́rí táàlì kí bó bá tiẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ àṣìṣọ́ yín di kóró dàbí nù a kò ní sagbada a lọ bọ yín lẹ́nu àlùjọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ ẹ̀rọ ilé ọlọ́ọ̀bá pè ní ìlànà àwọn kèfèrí gan ni àwọn náà máa ń sọ fáwọn tó ń fẹ́ tàn jẹ́ pé ittabi'una ẹ tẹ̀lé wa wal nahmil khatayakum tẹ́ bá tẹ̀lé wa gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣe àwa láàrú ọlọ́ọ̀bá ni wọ́n sì ní irú ẹ̀ṣẹ̀ kankan fún wa tó gbé wala taziru waziratun wizra ukhra ẹnìkan ò lè ru ẹ̀ṣẹ̀ ẹnìkejì wallahi lẹ́ni àwọn èèyàn ń kí àwọn èèyàn láwọn àáfàá ṣàyàtìn wọ́n ń kí àwọn èèyàn lọ́nà torí ẹ̀ lànà bisalòlá asalaam sọ ẹgbẹ́ inú ọ̀nà táwọn nàbí sọ inú hadith Udhayfa nígbà tó ń bèrè pé wa nàbí sallallahu alayhi wa sallam kunna fi jahiliyatin wa sharrin faja'ana Allahu bi adha al-islam bi adha al-islam bi inú jahiliya inú bá a sì ń lò sẹ́mi wa ìsẹ̀mìíràn dáadáa là ń lò ọlọ́run wa mú dáadáa wá bá wa pẹ̀lú islam fa'al ba'da adha al-khair min islam tá à ń sìn pẹ̀lú ànábì tá a gbóyè yìí tínú wa ń dùn tá a wo àná àtẹni wa tó jẹ́ pé àwa ń banújẹ́ lórí àná òní wa ń rẹ̀ wá lẹ́kùn pé ọwọ́ pé àti ẹ̀ ń ṣe bọ́lọ̀ ń ṣe fẹ́lẹ̀ ni adúpẹ́ pààkó sórí tàná ẹ̀ ó ní fa alibada adalẹ xeyiri mi ṣar sílẹ̀ ìgbà tó ti dá yìí sábúrú tó ń bọ̀ anabi ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni títí tó fi sọ̀rọ̀ bíbi pé anabi sallallahu alayhi wa sallam ànábì nínú àwọn tí ó padà máa sọ yín nù ànábì ní tó bá padà yá ànábì ní àwọn èèyàn kó mọ dìde du'atun ala abwabi jahannam du'atun ila abwabi jahannam náà ànábì ní àwọn olùpèpè kan nínú àlùmọ̀ yìí ló kọ ìsìláàmù náà wọ́n mọ pèpè lọ sínú jahannam àná man ajabahum ànábì lẹ́ni tó bá dá wọn lóhùn kọ̀dà fún òfin àwọn ojú síbẹ̀ lójú ọ̀nà ìsìláàmù náà ni ó kọ ẹ̀sìn náà ni tánàbí bọ́ Ibrahim bá sọ pé wàlà amliku laka minallahi min shay agbára mi ò kàn kankan níwájú ọlọ́run nínú suratu Tawbah ọlọ́wà padà ṣàlàyé pé ma kana istikfaru Ibrahim li abihi illa an maw'idatin wa'ada iya istikfaru tánàbí fẹ́ tọrọ fún bàbá ẹ̀ àdéhùn tó ti ṣe ni ọ̀rọ̀ ni falamma tabayyana lahu annahu aduwwun lillah nígbà tó wáyé ànábọ̀ Ibrahim tó lọ́n jẹ́ kó yẹ pé ah, ọ̀tọ̀ Ọlọ́run ni bàbá rẹ̀ ìwọ náà máa tabarọ aminu ànábọ̀ Ibrahim jáwọ́ ó bọ́ pa ó bọ́ sẹ́kùn mẹ́ ọlọ́ni inna Ibrahim awáhùn halim. so idan kí ló tukùtà ẹ̀ nìkan fẹ́ sọ ànábọ̀ Ibrahim ni ó di ànábì Ọlọ́run a sì mọ̀ pé nínú àwọn ànábì Ọlọ́run náà pátápátá àwọn tó tún yàtọ̀ láàrin wọn nínú gbogbo ànábì Ọlọ́run anabi wa ibrahim àti anabi wa muhammad tún yàtọ̀ torí àwọn méjèèjì náà ni khalilan àwọn anabi ọlọ́run wọn pọ̀ ló ń kà rẹpẹtẹ wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar àwọn àhàdìsì ká gbọ́ nǹkan kan ògbé wa ẹ̀rẹ́pẹ̀lẹ̀ yorùbá náà wọ́n ní ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì ẹgbàájì ó lé kíkà gbogbo àdìsì tó bí àwọn àhàdìsì ń tọ́ ìfà tó gbọ́dọ̀ ọba subhanahu wa ta'ala sọ pé wa minhum man lam o bẹ́ẹ̀ na àwọn ànábì ọlọ́run tá so itan sọ fun wọn gan so either àwọn ànábì ọlọ́run pọ̀ ṣùgbọ́n tá a alukur'an ari twenty five nínú wọn abẹ́ ẹ̀kọ́ tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala dá kọ́ wọn nínú a tún padà nínú twenty five yìí ọlọ́run tún sàdáyẹrí márùn shara'a lakum mina d-din tẹ́bá wọn gbà tọ́lọ́ ọba kan gbogbo àwọn tọ́lọ́ ọba sọ má wà Musa anabi wa musa isa ibrahim muhammad sallallahu alayhi wa sallam àti nuh àwọn márààrún yìí làwọn afáǹpẹ ní ulul azmi mina rusul ó mọ̀ pé láàrin àwọn twenty five yẹn àwọn márààrún yìí tún pàtàkì ju àwọn twenty five yẹn lọ nínú àwọn márààrún tó tún wá pàtàkì yẹn anabi wa ibrahim àti anabi wa muhammad tún wá pàtàkì kọjá bẹ́ẹ̀ ibn al-qayyim al-jawziyya rahimahullah ta'ala nínú tírà rẹ̀ rawdatul muhibbin nígbà tó ń sọ̀rọ̀ nípa àfẹ́ ó ní ìpele ìfẹ́ tó ga jù òun náà ni alẹ́kọ́lá òun náà ni khalil tábàpẹ̀ yẹn ni khalil yẹn níta lè tún yẹn sí níbi yorùbá òun náà ni ẹni tó jẹ́ pé èèyàn ti di kòríkòsùn ọ̀rẹ́ tó ti dàbí ẹbí ọlọ́wọ́n ni wà tẹ́kọ̀lọ́ lọ́hùn ibrahim khalila òun ti mú ibrahim ní khalil òun ti mú láàyò tó jẹ́ pé kò sẹ́ni tó tún nípò tó ga jùlọ níwájú ọlọ́run aya quran nìyẹn eh. nínú àdìsí anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní inna allaha ittakhadani khalila kama ittakhada ibrahima khalila ọlọ́ọ̀bá ti mú èmi náà láàyò gẹ́gbó sí mú anabiwa ibrahim láàyò ló jẹ́ pé àwọn àfáà sọ wípé èèwọ̀ ni a tún gbọ́dọ̀ pé ẹlòmíì a gbọ́dọ̀ pé ní khalilullah àgbọ̀rọ̀ pé mọ́ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ànábì wa Ibrahim kò sẹ́ni tí ó lè jẹ́ khalil ma eléyìí torí pé ìròyìn yìí lára ànábì wa Ibrahim àti lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló wà bó ti yẹ pé kí ló ṣe pẹ̀lú àdìsí Abi Hurairah radiyallahu anhu Abi Hurairah radiyallahu ta'ala lọ sọ pé awsani khalili bi salasin oní khalilu ààyò mi tí sànàgbà muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé ó sọ fún mi ààyò mi tí sànàgbà muhammad ó sọ nǹkan mẹ́ta fún mi ó ní mẹ́tẹ̀ẹ̀ta yìí sì ní mi ní fi nǹkan yìí lẹ̀ tí màá fi fẹ́ tí màá fi fẹsẹ̀ mi tí màá fi kú anabi sallallahu alayhi wa sallam anabi pa ńlá anabi pa ńlá kó o máa gbààwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù lójú ọ̀run òní ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alayhi wa sallam pọ̀ ńlá àṣẹ kó o mọ ṣèrọ̀kẹ́ àtẹ̀yẹ duha rákà méjì lásìkò duha òní mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ní filẹ̀ tó wọ́n fi kú ẹlẹ́ẹ̀kẹta òní wa an ó ti rọ qabla an anam anabi pami láṣẹ pé kí n máa ṣe wítìrì kí n tó sùn tẹ́gbẹ́ nature àbúrò rẹ̀ rà tó bá sùn kó o kìlọ̀ òru ó lè má jì lórí mẹ́tẹ̀ẹ̀ta tánàbí kí n ṣe wítìrì kí n máa ṣe dùhà ó ní lókùrú ìgbà tí mo bá ń sẹ̀mí mi ní fi mẹ́tẹ̀ẹ̀ta kalẹ̀ kí ló fà á àbọ̀yẹ̀rà ń pè ànábì ní khalilu rẹ̀ ó ní àwùsọ ní khalili nínú àdìsá àsìnbá lọ lẹ́ẹ̀kan tá a parí ànábì ní inna Allaha qad ittakhadhani khalila kama ittakhadha Ibrahima khalila ọlọ́wọ́ ti mú mi ní ààyò gẹ́gẹ́ bó mú ànábì Ibrahim náà ní ààyò oni walaw kuntu mutakhidan min ummati khalila latakhastu ababakir anabi ni tó báyìí pé màá bá mú ààyò nínú àlèhùnmọ̀ ni abubakar ni mi bá mú anabi sùnmọ́ ìjọmọ ẹ̀yà ìsìláàmù náà ni ni abubakar kò lè já ààyò mi mọ́ tó pé ọlọ́run ti mú èmi láàyò bàmá anabi wa ibrahim ó ti má anabi ibrahim ó ti mímì náà láàyò bó lásán wá ṣe jámù láàrin yẹn pẹ̀lú tábìlì ẹ̀ràn sàn àwọn afáàní kò sì takò ńbẹ ìdí òsì takò ni pé ká sọ pé ẹrù pé àrẹ́bí ni kákùmá láàyò ni abubakar nìbà jẹ ó túmọ̀ sí pé abubakar gan àtún lè pè é ní ààyò anabi sallallahu alaihi wasallam bóòlù àṣọ wa sì pẹ̀lú àbúrò ẹ̀rọ wa pa anabi ní khalil àwọn onímọ̀ sọ pé méjèèjì ò takora wọn anabi sallallahu alaihi wasallam nìkan ni òtún gbọdọ̀ yan ààyò míì má torí èyí gbọdọ̀ jẹ́ ńlẹ́kẹ̀ẹ́ mọ́yó ọba tó dá gbogbo ayé ọlọ́run ti mú un kánábì náà túmọ̀ ẹ̀sẹ̀ mẹ́lòmíì kí ó ti já lẹ́wọ̀ ó ti bù ànábì gan kù torí pé ọba tó dá sánmà àtìlẹ̀ tó dá gbogbo ẹ̀dá ti mú un láàyò so ànábì ni ò ní yan ààyò ẹni tó bá yan ànábì láàyò kò sí tó burú bẹ́ẹ̀ o ẹni tó bá yan ànábì ní ààyò tiẹ̀ kò sí lẹ́yìn àbúrò ẹ̀ ló yan ànábì ní ààyò kì sànábì ló sọ pé tó bá ànábì ti kọ́ńtù ẹ̀ pé làkúntùmọ̀ tẹ́kìdẹ̀n kọ̀lí ilẹ̀ latakostu ababakir tí n bá máa yò ní abakir ní ìbàjẹ́ ọmọ mi kì í sàn abakir gan là ń sọ pé òkúwà tó dín ọ̀dà bá a ṣe jọjọ́ ọmọ ẹ̀yẹ́ sí náà ti da torí pé lẹ́vù míì tó ju òkúwà tó ju mahaba tó ju fẹ́ tó ju ìjọmọ̀ ẹ̀yà lọ òun náà ní lẹ́vù kéèyàn jẹ́ khalil so even bó ṣe bá a nà fi sọ̀rọ̀ àṣọ láṣọ wá jẹ́ khalil tó ẹ wá wà wọn khalil méjèèjì tí mo fẹ́ ibi tá a fẹ́ lò nìyẹn àwọn Khalil méjèèjì rí pé èyí tó ṣẹlẹ̀ sí wọn padà jọra àbí òjọra wọn arábìwá Ibrahim ọlọ́run sọ fún wa clearly pé bàbá rẹ̀ tabarọ aminu torí gbọ́dọ̀ bá tán pé ọ̀tá ni ọ̀tá ọlọ́run ni bàbá rẹ̀ ó dẹ̀ gbà sí ọlọ́run lẹ́nu bóòlù anabi sallallahu alaihi wasallam náà àwọn méjèèjì ni wọ́n sì jọ ń lọ papọ̀ Allahumma salli ala Muhammad kama sallaita ala Ibrahim. وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد كما باركت على إبراهيم تنبيه كان بين nínú balaga nínú ilmu balaga tí yẹn bá ṣe balaga níbi ilmu maani gbogbo la ṣe máa ń appreciate mini èdè lábáwá tàbí appreciate ẹ̀rọ tó bá ń sọ̀rọ̀ nípa àtẹ̀síbí wọ́n ní agbọ́dọ̀ ní alimusabawu bihi ntí afẹ́fẹ́ nǹkan jọ tí ó bá wọn wọn wà ní àwà ní àdáàtú tẹ̀sùbẹ̀ à ń rinṣẹ́ tá a lò tá a fi sọ pé nǹkan yẹn jọ nǹkan yẹn ẹlẹ́ẹ̀kejì òun ni alimusabawu ntá jọ ara wọn ẹlẹ́ẹ̀kẹrin òun wà ní wájú ṣabayi lọ́nà wo ni wọ́n gbà fi jọra wọn. Eh, mẹ́rẹ̀ẹ̀rin wọn èyí ó máa wà nínú tẹ̀síbẹ̀ kí ni wájú ṣàbáyé ọ̀nà wọn ni wọ́n fi dọ̀ra wọn kí ni mọ̀ṣábáwò kí la fi ń jọ nǹkan kí ni mọ̀ṣábáwò bíi kí la fi jọ kí wàá ní adat irinṣẹ́ wò lálọ́ ibi tí wọ́n fẹ́ lò ní pé àwọn oníbàlágà kọ́ ìdá wa ni lọ́dọ̀ tí wọ́n wọ́n sọ pé wàyẹ̀ jìbú wọ́n ní ọ̀ràn yẹn ni kó jẹ́ pé à ń yàkú náà àlùmọ̀ṣábáwò bìyí kó jẹ́ kó mushabahu bi akwa fi sifa òun gbọ́dọ̀ ìròyìn tó ń bẹ lára tiẹ̀ gbọ́dọ̀ stronger ju mushabahu lọ nísìnyí kéèyàn sọ pé kéèyàn sọ pé sọdíìkùnà ẹ máa ń kàn ó sọdíìkùnà kabni tèmíyà sọdíìkùnà kabni tèmíyà ọ̀rẹ́ wa yìí àfi bíbí tèmíyà ẹgbẹ́ ta ni mọ̀ṣábáwò ẹjẹ́ àṣebàlágàdẹ kí ni mọ̀ṣábáwò ọ̀rẹ́ wa ẹgbẹ́ ọ̀rẹ́ wa ni mọ̀ṣábà kí ni mọ̀ṣábáwò bèyí Ibn Taymiyyah àbẹ́ẹ̀kọ́ kí ni àdátù tẹ̀síbí irinṣẹ́ wò lálò káf ẹgbẹ́ arímẹ́ta kí wá níwájú ṣàbáyé kí níwájú ṣàbáyé wájú ṣàbáyé àwọn àṣùfẹ́ kẹ́nìkan sọ pé fil ilmi wọn àti sọ pé tẹ́wọ́ pé fìlẹ̀ ilmi wọ́n wá sọ pé kí ni kọ̀rínà tó jẹ́ kẹ́ mọ̀ pé ìmọ̀lẹ́mú tẹ́ẹ̀ sọ pé fìlẹ̀ fahami tàbí fi dọ́pt nípa híhá nǹkan àti nǹkan so òfin táwọn aṣọ ni pé kéèyàn kí tẹ̀síbí tó lè correct àjẹ́ pé wájú ṣàbàyè ìròyìn tí ń bẹ lọ́dọ̀ mùṣàbáwò bìí níbi wájú ṣàbàyè yẹn ó gbọ́dọ̀ stronger ju ti mùṣàbáwò lọ lẹ́sẹ̀ ká sọ anta ka abika, anta ka abika. wọ́n believe pé bàbá rẹ ló gbọdọ̀ wà superior ju ìwọ lọ níta bẹ́ẹ̀ fi wéyẹ ó gbọdọ̀ stronger ju níta ń fi wé kíni lọ hadith jẹ́ ká mọ̀ pé kò correct bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ṣẹ́rí àwọn tó yẹ pé àwọn kan hadith àwọn táwọn kan mọ́ lóga tó yẹ pé wọ́n kàn mọ̀ pé àwọn ti mọ lóga yẹn wàláì wọn ò ní gbọ̀n kankan yín náà ẹ̀sìn tí wọ́n bá fi súnà tẹ̀lé ẹ máa rí nítorí pé nísìnyí tó kíní yẹn túmọ̀ sí ni pé Allahumma salli ala Muhammadin kama sallaita ala Ibrahim ìwọ Ọlọ́run <laughs> so anagba Ibrahim a bẹ̀rẹ̀ pé ta ni wọ́n ń fi ta ni mushabahu anabi sallallahu alayhi wa sallam abẹ́ẹ̀kọ́ ta ni mushabahu bíi ta ló lórí dunu àwọn méjèèjì ẹ tún pé tí wọ́n sọ ọ́nù lóga yóò correct ìlọ́yọ̀ pé tẹ́sífìyà tẹ́sífìyà náà wọ inú kíni o tẹ́sífìyà wọ inú àlóga tẹ́sífìyà ṣe kíni wọ inú lóga àfọ̀mọ́nà ń bẹ inú lóga pé intanet náà tún sọ ọ́nù lóga yìí kò rí bẹ́ẹ̀ nísìnyí tọ́ba wí kẹ́límà tọ́ba wí zaidun qa'imun zaidun qa'imun tọ́ba bíyàn nínú ẹ̀zámù lóga pé kẹ́límà mélòó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ètò jẹ́ kẹ́lìmọ̀ lọ́dọ̀ lábá òun náà ni alafzu almufrod gbólóhùn ọ̀kan báyìí ẹni kẹ́lìmọ̀ zayidun qa'imun wọn ni kẹ́lìmọ̀tà àìbẹ́ẹ̀kọ́ méjì ṣùgbọ́n náà alukur'an alkarim ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ wípé alam tara kayfa daraba Allahu mathalan alam tara kayfa daraba Allahu كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء ọlọ́ni òrìní bọ́lá ọba ṣe fi àpẹẹrẹ lélẹ̀ kẹ́límàtà ń tọ́yìnbá gbólóhùn tó rẹwà gbólóhùn tó ṣe kíni tọ́ra kẹ́límàtà ń tọ́yìnbá gbogbo àwọn afọ́ni tẹ̀sílẹ̀ kẹ́límàtà tọ́yìnbá wọn náà ni la ilaha illallah la ilaha tíyànbọ̀ wáyé hadith náà tún gàgà anabi yà áhùn ìrẹ́ ń kù mi kul la ilaha illallah sọ la ilaha illallah kalimatan anabi wa pe la ilaha illa allah gbogbo ètí ṣe jumla yẹn ẹ̀rí jumla ó fi pé àjumla aljumlatu nínú alukur'an tu'tabaru kalima jumla nígbà míì a lè pè ní kẹlima sọ ẹgbẹ́ sọ́sọ́ ah, kẹlima la so ebi kẹlima la ilaha illallah lẹ́mọ́ dọ́là yẹn wọ́n sọ sẹ́ẹ̀ gbọ́ jumla la ilaha illallah kí ẹ̀ ti wá fìyẹn sọpọlọ ìyẹn ni mo sọ pé ẹgùn mo yẹ ọ̀rọ̀ kan ní àná àbíjẹta mo ní àwọn tó jẹ́ pé àwọn gan fẹ́ ta ko Qur'an nínú rọ́ọ̀dù táwọn afa àkọ́kọ́ máa ń ṣe fún wọn ni pé àwọn táwọn ni àwọn tí Ọlọ́run bá ń sọ Qur'an fún nílábáwá wọ́n gbé dèjẹ̀ yẹn lọ Our first generation Quran wọ́n dé èdè jù lọ wọ́n dẹ̀ ń lù fún gbogbo loopholes wọn rí kankan wọn rí fort kankan bẹ́ẹ̀ lọ́wọ́ sọ pé walaw kana min indillahi lawajadu fihi ikhtilafan kathira ọ̀dọ́ lọ́nà tí wọ́n perfectly wọn rí kankan sọ sí so kẹ́ni kan wá sọ pé Quran ga òun ṣẹ̀ṣẹ̀ ń kọ́ náà wò ni wọ́n sọ pé kẹ́límọ̀ gbólóhùn kan yẹn wọ́n wá ní ah àníbàá ni la ilaha illallah lẹ́yìn ilẹ̀ la kẹ́límà kan ìlà kẹ́límà kan ìlà kẹ́límà kẹta kẹ́límà mẹ́rin ni nítorí ẹ̀ka náà mi sọ ni pé arúgbó kẹ́límà tì so eléyìí nínú àwọn akéèsì tí èèyàn máa ṣe ni ibi tá a ti lọ ni pé kò sẹ́ni tó lè fẹ́ nìkan kan mọ́ná lẹ́yìn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ẹ̀ pa nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì jìyànjú títí lórí àbú àbú tọ́lì kò gba islam sọlọ́mù jẹ́ pé dàtí ẹ máa wò kan Ali radiyallahu ta'ala anhu níjọ́ tí Abu Talib kú gbólóhùn tó wá wípé anabi sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah inna ammaka dọ́ọ̀lì qad tuwfiya ẹ̀gbọ́n bàbá rẹ tó ti sọnù tó ti sọnù dandan ni ẹ ti kú o arábìnrin idha afawari lọ bò mọ́lẹ̀ lọ sí sallallahu alayhi ibn taymiya rahma eh, ibn kathir rahimahullah ta'ala ìlú sọ nígbà tó ń tú àwọn àyà yìí ó ní ọkọ ṣàlàyé pé khatama Allahu ala qulubihim wa ala sam'ihim ọ̀rọ̀ lọ́ọ̀bá tó ní àwọn tí wọ́n jẹ́ kéèfèrí yóò máa wù wá ní wọ́n lè má jẹ́ mùsùlùmí ó ní ọlọ́ọ̀bá ní òun ti fi èdìdí òun ti fi dí ẹ̀mí wọn ala qulubihim wa ala àti ìgbọ́rọ̀ wọn wàkọ́ọ̀lù wàhálà àbẹ̀sọ́ọ̀rì hìngìṣàwà onígbólóhùn tí ọlọ́bọ̀ sọ wípé wàhálà àbẹ̀sọ́ọ̀rì hìngìṣàwà pé bákan náà ìrìnà wọn òun ti ṣe kí ni o òun ti fi gẹ̀tọ́ òun ti fi gàgá òun ti fi bò wọn àní rí narí nítorí kan rí nínú ní tí ó tó wọn sójú ọ̀nà ọlọ́run ó ní jumlatun tamma fa inna at-tab'a yakunu 'ala al-qalbi wa 'ala as ìdìdí orí ẹ̀mí wọn àti orí ìgbọràn wọn ló wà wọn gbọ́ tọ́ lọ́wọ́n ní tẹ̀lé wàlgìṣáwa wà iyàlgìtọ̀ ó ní gìṣáwa náà ní náà ní gìtọ̀ ó náà ní gàgá takuna alẹ́lbásọ̀r tó máa ń wà ní ojú kama qala sudiyu fi tafsirihi an abi malik wa an abi salih an ibn abbas radiyallahu ta'ala anhu umar yawa ó ní gbólóńgbólóń sọ pé khatama Allahu ala qulubihim òun ti fi ìdíde ọkàn wọn ó ní yakol ntọ́lọ́ba sọ ni pé fala yaqilun wọn ní ṣèwòye sọ̀rọ̀ ọlọ́run wala yasma'un bákan náà wọn ní gbọ́rọ̀ ọlọ́run yakol waja'ala ala absarim gishawa ìdíde tọ́lọ́run fi gàgá tọ́lọ́run fi dí ìrìnà wọn yakol ala a'yunihim fala yubsirun àjẹ́ pé ìdíde yìí gàgá yìí ti wà lójú wọn wọn ní rí nǹkan kan wọn wà qala ibn wa mọ̀rọ̀ ibnu jarir at-tabari wa mu wa so ó túmọ̀ sí pé ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala ẹni tọ́lọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala bá ti kọ́ ọ mọ́ ipò lórí ibu ni ó tafsir àyà yìí ó alayhimu shaitan èṣù ó ti rọ̀ gbà yí àwọn akẹfẹ̀rí kan wọn ò ní rí Islam táwọn mùsùlùmí ń ṣe ala qulubihim وعلى سمعهم وعلى أبشار وعلى أبصارهم غشاوة فلا يبصرون هدى وأن يفجوا وأن يفرمنا ولا يسمعون ولا يفقهون ولا يعقلون ọ̀rọ̀ ọlọ́run tá ń bá sọ fún wọn títí wọn ní gbọ́ wọn ní ṣe ìwòye sí i torí ẹ̀ ló jẹ́ pé ìdí tó lè fi ṣẹlẹ̀ òun náà ni pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó ti kádàrá láti pìlẹ̀ pé olórí ibu ni wọ́n jẹ torí ẹ̀ ló sọ pé ẹtọ́lọ́ba ti kádàrá pé nípìnlẹ̀ nínú kádàrá tiẹ̀ olórí ibu ni ó jẹ́ ẹni tí òun ṣoríire ni ó ní kò sí bẹ́ẹ̀ sì lè sọ́tọ̀ kò ní jẹ́ mùsùlùmí nítorí pé kò sí nínú èròǹgbà ọlọ́run láti jẹ́ kẹ́ni bẹ́ẹ̀ kó jẹ́ olóríire kọ́lọ́ba subhanahu wa ta'ala kó mọ́sálàyé ṣàánúfà torí ẹ̀ lọ́lọ́run yusuf anagba muhammad sallallahu alayhi wa sallam pé kó má bànújẹ́ kó má dààmú lórí àwọn tó ṣègbìyànjú títí lórí tó yẹ pé tó ti bẹ́ẹ̀ wọn ò jẹ́ mùsùlùmí àbí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab ó túmọ̀ sí pé àánú ọlọ́run lèèyàn fi ń jẹ́ mùsùlùmí ọlọ́run tó ti ṣe wálé lẹ́sìn islam kó má jẹ́ kí ààyè sẹ̀kú ń bẹ́ẹ̀ kó wá gba gbogbo ìlàkàkà wa náà kó gba ní ìjọsìn fún wa inshallah ta'ala ẹ dára ṣe ní fẹ́rẹ́fẹ́ báyìí lẹ́ni tó bá dọ̀la. أنتم هتسعد وأقول ما تسمعون أستغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته